mùsùlùmí tí bá tún rò pọ̀ ń tó sí tí ìsìláàmù ò tọ́ sí wà lọ́dọ̀ rẹ̀ o mọ́re o mọ́re kò mọ́ bí wọ́n bá lọ́pọ̀lú èèyàn pé mùsùlùmí tí í ṣe ìsìláàmù tèntà nàbí ṣe agbọ́rọ̀ ma ń yẹba ní ìsìn hmm. hmm. ìsìláàmù òdodo ẹgbórí lọ́wọ́ nàbí rí rọ́ o mọ́ masalasi kílọ̀ wọ́n mẹ́ mhm. mufasiru kílọ̀ wọ́n mẹ́ dàdàbí kílọ̀ wọ́n mẹ́ wọ́n pàjá fánà bí jẹrí ọ̀n bàbá wa gan tí wọ́n gba ìsìláàmù lọ́sàn gan torí ìsìláàmù tí ẹ̀sí sì ti pẹ́ tí wọ́n ọ̀mọ̀lẹ́ Yorùbá nígbọ̀ ọ̀gbọ́dọ̀ wọn ìmọ̀lẹ̀ tẹ́sì dáyà wọn ni àà wọ́n ṣe é pín ajá tí wọ́n kalẹ̀ máa mọ̀ sọ́rọ̀ sí wa ni àpákan mẹ́rin wá rí iṣẹ́ tí ní ọmọ jàjà ọ̀rọ̀kọ̀rọ̀. jama àfá wa àfá mi ọmọ àfẹ́ ni àfẹ́ ni ni àfá Zakaria ajọ wà ní ọkọ̀ níjọ Wednesday tọ́lẹ̀ Tuesday sorry afá wa ń sọ̀rọ̀ kẹ́pẹ́ ustad àwọn kan ogun tí ń ṣẹlẹ̀ yìí pé ẹ ń bá jẹ́ kó tọ́lọ́ fẹ́ máa kò ní sí tuntun ọ̀rọ̀ rẹ̀ hmm bàbúrú tèmi àjọ kan afá ìmọ̀ àmọ́ àmọ́ kan nínú àdíjà fún ọ̀rọ̀ bá wà ayé ó sì sinmi ọpọlọ tí ẹ̀ náà sinmi ṣùgbọ́n gbogbo ẹni tó bá rí tó fẹ́ sọ tuntun kò ní rẹ́ni tí ó fi tì ìsọkúsọ ni ó sì sọ. Hmm. màmú tí ò ní màmú. ṣùgbọ́n jẹ̀mọ́ à ẹlòmíì ń sọ̀sọkúsọ torí dátà yín nìkan torí pé social media wọ́n ti sọ di. So ààtàn ó ń kúlíkúlí ọwà àrùn bẹ̀ epo àdúgbò ọwà tani ọwà epo àdúgbò ọbẹ̀jẹ kúlíkúlí ọlọ́kà bàbá ọwà àrùn bẹ̀ ẹyẹ ẹbọ ni ọwà ẹyẹ tí ẹyẹ àdúgbò ìrọwà o ìrọwà jẹ àwọn tí wọ́n gbé ẹran mọ́lẹ̀ lé tó ti ń rùn hmm. lókùn gbèdé hmm. wọ́n fọ́n bẹ̀ ajá àdúgbò náà kí ni yóò wà lè wá jẹ in tó wá dá téèyàn lè rí e lórí àtàn wọ́n ṣèèsì dà bẹ́ẹ̀ ni hmm. Hmm. kí lè rí wa ẹnìkan kọlu àfáàfẹ́gbà ah, sáyẹ jọ lórí péjì àti ọgbọ́n bẹ́ẹ̀ ṣe prógámù yìí ẹ máa dáhùn béèrè wa oníjọ́ ni ọpẹ́ o àwọn tí wọ́n ṣe sàmìlì àkọ́ àwọn èèyàn lé ẹ̀sìn ọmọ wọn o wọn lọ́dọ̀ èdè mi ń ṣe ń bírè tó bá ti Ọlọ́run wọlé bí ẹ bá ti Ọlọ́run jáde ó jẹ́wọ́ ààrẹ nù afáwa ń bọ̀ gbogbo ń tàà fáyí nǹkan alẹ́ gbogbo tàà sí kí ni o tí wọ́n ń ka wọ́n múnú ẹ̀mọ̀ ọlọ́run tó ti lọ hmm. afá mú min ajaibi kudratillah subhana subhana ọwá ní yá wá ibi ìwá ni ìwá mọ́ríyámọ̀ ìsá mo pèrè ọba tó bú ìyá wa àgbà mọ́ríyám wọ́n ń pè ní Mary a fẹ́ kí ọ̀rọ̀ ìkó lè yé mọ́ríyám lọ́lọ́ ẹni ọba tánú ọlọ́ntán ni a máa ń pè bẹ anábì wa Ìsá wọ́n ń pè Jésù ní Yorùbá wọ́n ń pè Jísọ́sì àwọn ìbò ń sọ báhùn pé Jísọ́sì ló kọrẹ̀ fine Ìsá ló kọ̀tọ́ ló ń pè fáwà alayhi salatu wassalam tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pè tóhùn sí ń pè ọlọ́njọ́ tí ń lè lọ ẹ máa fi làkáìdì hmm. hmm. mẹ́tẹ̀wọ́dọ̀ àkàrọ̀ ọmọdún kò sí tí ń jẹ́ mẹ́ta lọ́kànkan Trinity. Mm. And nothing is called pastorage. Nothing is called pastorage. Ọgbọ́n ká fi ẹran ẹnu ká wà tí kò lé. Ìlú ìní bí a sí. Nígbà táwa wà ń kéékèèké kò sí sóòrù. Àdàwàlídùn hádà zaman. nígbà wà kékèké kò sóòrò àkọ́bí nígbà wà kékèké kò sí ọ̀bẹ̀ lórí rẹ̀ gbogbo fámílì ìyàwó àtọmọ nígbàtí pé òkú rẹ̀ níbi jẹ́ ọkàn lọ tẹ̀kẹ́ ń jálẹ̀ wá ní sí méjì wọ́n tàtẹ́ntì fún tí pásítọ̀ kan bá kókò lẹ́kan tí ń lọ gbébò míì wọ́n ó nílé tó ti kú o ìmísí ọlọ́run ti débẹ̀ àwọn ọmọ wa búrúkù láti súnlẹ̀ mọ́júmọ́ lórí irọ́ bọ́bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó rí wọ́n lẹ́ẹ̀mọ̀ gbéjú olóró lọ ìbẹ̀lú báìbù tí èyàn bà ní jẹ́ wòlíèkè tó jẹ́ lóòtọ́ ẹ gbèjú olóró fún èyí tí àlàjí àdépọ̀jù ṣe bẹ́ẹ̀ fún tó ní ọmọ ọmọ ní pẹ̀kílẹ̀ tí ń lọ mí àmọ̀ mú lọ zú àáyàn lọ bá kìnnì sọ̀rọ̀ kó sì bá najú wọ́n jọ jẹ́ àárọ̀ kó o bú pọ̀pọ̀ fù lọ kó sì gbá yanran lọ ọ̀rẹ́ tí wọ́n kọ́kọ́ nẹ̀sì kìnnì kó tó fẹnu kò kọ́kọ́ bá sẹ́jú síyà kó sọ fún ṣe sùúrù èmi ó ṣe súyà pẹ̀lú ẹran tiẹ̀ èmi náà kó pọ̀pọ̀ fù lọ wọ́n àjọ ẹ̀sì a sì gbọ́mọ̀ wọ̀n báyìí yóò tún mọ́ wátà pé anybody ẹmọ́ fọ́kàn o èmi àti ẹ̀fẹ́ jọ sí wá sí gate wọ́n jọ sí yóò tún padà bẹ́ fẹ́lẹ̀ èmi lọ́bá sọ já kìnnì ó sáwọlé lọ kò tó sọ jó ṣé bọ́dọ̀ lọ yọ orí eléyìn rẹ̀ ebó di di pásọ̀ rẹ̀ lòdìde jàmáà àkúrẹ́ nù Islam o dídákẹ́ yìí ní kàn máa dùn èmi fún ọlọ́wọ̀n bá yóò bá yí wọ́ọ̀kì àròjàrí láti sẹ́mà ẹ̀ sì dáre lórí ẹ̀ ọwà lè jẹ́ pé ṣéhù ṣe gẹ̀tí ń pẹ̀rẹ̀ ṣéhù ààrẹ jẹ́ pé lọ́dọ̀ yóò ní òtí ní di odidi prógámù dìsí kèése òru lọ́lọ́ o yíwa iná ẹ̀lọ́wọ́ o zoo ní ẹ̀lọ́wọ́ o ẹ wo orí ibú yá wahiban mọ́ríyámà ìsá bìdúnì àbí ọwọ́ bàrá yẹjú ọ̀rọ̀ mi o ẹbí wọ́n lọ fún mọ́ríyámà ní ìsá lọ fún ẹn tí a ń pè ní Mary ní jísọ́sì bìdúnì àbí nínú bíbélì Mary ọmárì David nà ń pè lọ́kọ rẹ̀ lọ́dọ̀ ti tiwa kọ̀márì bọ́nà ń sì se sọ́nù yẹ faman asdaqu minallahi ọlọ́run ń sọ tó ń sọ nkara rẹ̀ tó jẹ́ pẹ̀lú ní gbogbo ẹ̀ àwọn atúrí wípé òdodo in tí ń wá kí gan ọ̀dọ̀ wa ní ẹ ti rí ọ̀dà àwa wọ́n lẹ́nìkan lọ́kọ ọwọ́ abímọ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ àtọ́mọ́ rẹ̀ ti jẹ́ ìsá lamọ́stọ̀fẹ́ ìtàkọ̀díman ala imrana torí tipẹ́tipẹ́ sáájú àwọn méjèèjì ló ti pán àwọn ará alé imran yìí pọ̀s tàwa ní jẹ́ imran usratu usratu imrana wàrọ́dà dhikruha fil Qur'an thalatha marrat a sì ní èmọ̀kan tí ó fẹ́ bí ìkẹsẹ̀bọ́sẹ̀ àwà yẹgbẹ́ láàrẹ̀ ìmúrọ́nù ta ní ọkùn ṣàṣíyà ńlá méjì ni wọ́n ṣùgbọ́n àwọn èèyàn ń dàpọ̀ kó mọ́ dàpọ̀ àwọn mímọ̀ ti yẹjú rẹ̀ kámọ́sẹ̀kẹ́ ni ó kámọ́ dàpọ̀ ìmúrọ́nù kan bẹ aṣà kọ̀dímán fi bidayati zamani fara'ina misra imran kan bẹ ó ti wáyé ìgbà tó ń wá kọ̀ wáyé sájú àkọ́kọ́ tá pàrà sọ ṣùgbọ́n èyí e, e, tí a kọ́kọ̀rọ̀ sọ yìí imran eléyìí misra ló ti sẹ̀mí níbẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn ọba mísọ́tẹ̀ ń pè ní firauna ìmúrọ̀ yìí olóbí ànábì Mùsá alẹ́sàtọ̀sálàm ṣùgbọ́n ó sọ́rọ̀ yìí tá a bá fẹ́ sọ pé èyí tá a rẹ́rí rẹ̀ tọ̀ dájú wọn ò ju márùn lọ ìmúrọ̀nù àti ṣẹ̀kíkù rẹ̀ Harun àti uktu rẹ̀ tí ìyá fi sọ́mùrọ̀ ọkọ́bà rẹ̀ nígbà ògbé jùlọ omi kọmọ àtẹ̀lú kò sí fọ̀bọ́sọ̀tù bí àjúnubin wọ́n mla yash'urun mélòó ni ó sọ̀rọ̀ yẹn márùn tààlà kọ̀kọ́ Imran fúnra rẹ̀ ẹnìkejì sọ́nà dákọ̀ wọn kùránì sáà ni àwọn kọ́ ṣùgbọ́n bàtọ́ náà dákọ̀ títí wọnú alkùránì tí ó dákọ̀ fánú ẹ̀sìn ọdákọ̀ látòrí àhánà sàrásálàm wàkọ̀ṣẹ́rẹ̀ sàrásálàm lámà òsìrìyàbí fàkọ́ọ̀lá rọ̀ àìtù lẹ́ìlàtà òsìrìyàbí Musa ibn Imran sọ́bùrù bọ́wà ní bá aṣọ́wọ́n ní wọ́n ni wà marọ́rùtù lẹ́ìlàtà òsìrìyàbí Musa ibn Imran mo kọjá lẹ́gbẹ̀ẹ́ Musa mo rí kọjá pẹ̀lú ọ̀nà mo rí ọ̀nà ìsọ́nà báyìí ní òru ọjọ́ tọ́lọ̀ ọba mú mi ìrìn òru anábì rí anábì Musa ní sọ́mà ọwọ́ alábì Musa tó rí ọmọ ìmùrọ́ọ̀nù ni ìmùrọ́ọ̀nù o ìmùrọ́ọ̀nù tó gbé mi sọ̀rọ̀ ní àsìkò ni kó tó di pé fíríáọ́nà ti torí pé fíráúnà ọba tó bá jẹ́ mísọ́ọ̀nì jẹ́bẹ̀ bí olúbàdàn ọba tó bá jẹ́ mbàdàn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ kó tí a sì mà pa àmà bà ní Israel wọn ò é ṣe ara mísírọ̀ wọ́n wá gbébẹ̀ pẹ̀lú oríire tọ́lọ ń kó bà nábì Yusufu nígbà tó kú òlẹ̀wọ̀n ibẹ̀ náà wọ́n kà sí lọ ó kú òlẹ̀wọ̀n ó di apàṣẹ lù òun náà wá invite àwọn family rẹ̀ wá wọ́n ń gbègbè sí ayé rọrùn ṣùgbọ́n fíráúnà àbúlùwà líìdì tó ya wèrè yìí láti kékeré ló ti máa bèèrè ìtàn torí ọmọ ọba ni wípé àwọn eléyìí níbo ní ẹ ti wá wọn ni àwọn èsàrà ìlú ìṣùgbọ́n olóore wa ni ẹ̀ńkọ́ fáwọn wa àwọn tí wọ́n ti wá darapọ̀ ju bó ṣe yẹ lọ inú ti ń bí láti kékeré tó ń bá sì gorí àgan bàbá wọn òun ó wípé la yukhrijanna al-azz min al-adhall àwọn kanan kò mú ẹ̀dá wọ́n ti wà ti pẹ́ ó sọ̀rọ̀ kan nìyẹn ìmùránù ẹlẹ́ẹ̀kejì ìmùránù eléyìí ó ní ìyàwó ìyàwó rẹ̀ mẹ́ ń jẹ́ hannatu bíntu fàkúdà hannatu yìí nínú ọ̀bà nísọ̀ iná ni tí wọ́n bá lé èèyàn dáapin sọ́ba adẹ́dà èèmọ̀ nínú àwọn obìnrin èèmọ̀ òní hannatu hannatu bituman bintu fàkúdà fàkúdà hannatu ìwà dáapọ̀ àtòun àti ìmọ̀ránù tọ́jọ́kọ rẹ̀ bí a ṣe dáa sọ́ba adẹ́dà tó kò fún ọlọ́mọ wọ́n wá máa ń ronú wọn bànújẹ́ ọwọ́ àdíjọ́ kan hannatu ń ń lọ ń lọ lọ bá débi kan lọ bá rí ẹyẹ ẹyẹ ní ọmọ òròmọyẹ bíi méjì sí mẹ́ta ẹyẹ wà lọ gbé ọkà wá wà máa gbogbo ń tọ́ bá ti jẹ́ oró ọkànú ọkànú hmm. tí ọkà bàbá jẹ́ ọkà bàbá kágbàdo náà máa jọ́kọ̀ àyà bó ṣe èwo ní ó tó máa sóyá bí ìsìnlẹ̀ náà lò gbé kí ni wọ́n lò gbé ọgbọ́ka ìwọ́n ń ṣe kìíní yẹn mẹ́lẹ̀ bí ṣe ń gbé sánmẹ̀ lẹ́nu àwọn ọmọ yẹn kéré kìíní yóò tó ẹnu wọn yóò wà sísẹ̀ mọ́ bá ń lẹ̀mẹ́lẹ̀ ó fi rún yá àmọ́ gbé sánmà lẹ́nu ń kéékèèké hannatu wà rí lọ́ọ̀kan pé ah, ah, dáàbà ẹyẹ lílé yìí ní tọ́jú ọmọ báyìí àánú yẹn wá gbé ah, ó ní ọlọ́run fún mi lọ́mọ mo ti ń bí ọ̀ ti pẹ́ tọ́ ọ bá sì fún mi ò hàrírùhù lẹ́kì torí mo pé bí mo ṣe ń tọrọ ọkùnrin mọ̀ ń tọrọ náà ló sì fún mi ń wà rẹ̀ wa aj'aluhu li khidmati baytik ṣe wọ́n rí mẹ́sàn sí Jerusalem yìí ibẹ̀ ní fi sí wọ́n fẹ́ nulẹ̀ ní o ebi ò ní ìdí ẹ̀fún kọ́ ma wá sọ́wọ́ kọ́ ma kó wá ó jọ ọmọ tẹ̀mí kí máa jẹ́ lára iṣẹ́ Ọlọ́run nígbàtí ọlọ́run fọ́lọ́mà pẹ̀lú agbára ẹ̀ falamma wọ́dọ̀ àti ha qalat rabbi wọ́dọ̀ àti ha ǹsà wa laysa dhakaru wallahu a'lamu bima wọ́dọ̀ àti ọlọ́run ọkùnmọ̀ tí mo bí ọba fọ́lọ́run ó bẹ ẹni ọlọ́run kúrò láti wáṣẹ pẹ̀lú ọmọ obìnrin ta ni ó tún mọ bá ní mójútó nílé ọlọ́run ẹ máa wo dáadáa tipẹ́tipẹ́ tí ò sí mẹ́ ìmọ̀ràn nígbàtí ó fẹ́ yàwó ó fẹ́ hannatu zakariya nínú bíbélì kèé sí annabi hmm. baba nínú ìtí ẹgbẹ́ lọ́ọ̀ tí ń gbé káàkiri hmm wàlọ́yà nẹ́bí ọlọ́sìn lúùtù kìí sí ànẹ́bí níbíbélì wàlọ́yà nẹ́bí ọlọ́sìn àwọn atọ̀mẹ́ta bá sì ń pèrà wọn ní prọfẹ́tì hmm. ọlọ́njọ́ méjì apadà o gbogbo balẹ̀ sùn kọlù méjì àrísìkò kọlù èso oní ìgbà náà wà ń bẹ̀rẹ̀ ẹgbẹ́rí òkèrè náà wà padà dákẹ́ sí Hmm. wọ́n sì gbé báíbù láyà hmm. ní ń gbé jésù bó kú fún ọ ah! ah! ọlọ́njọ́ o zakariya òun náà ń gbàtọ̀ lọ́hún pé àsìkò yóò lòbí tó iná tí ó yà obìnrin tó fẹ́ ń wọ́n ń pè ní ilsọ̀ọ̀bát kí ní gbẹ̀wọ̀ rẹ̀ ìlìsọ̀bá. ebi ìlèbò yí òkè yìí lẹ̀ tí wọ́n sọ di Elizabeth ìlìmọ̀dá ìlìsọ̀bá ẹwà máa wè mọ́ ọlọ́run hannatui àti ìlìsọ̀bá bàbá kan náà ìyá kan náà elóbi wọn ó mìí pé ìmọ̀ránù fẹ́ ẹ̀gbọ́n àbọ̀fábúrò Zakariya fẹ́ ẹ̀gbọ́n àbọ̀fábúrò fine ṣùgbọ́n àwọn méjèèjì ní ẹjọ́ dídàdúró ìgbà tó mọ́ wá dé fún ìmọ̀ àti hannatu wọ́n wá wò pé sáwọn ọmọ fi láàwọn eléyìí lójú ni ọba adẹ́dà náà wá gba èrò wọn yẹn náà nígbà tó di pé àwa láwọn mọ́ríàmù ẹ̀yìn kọ́ ọlọ́wọ́ wọn no àwọn kan tún bẹ tí mò ń palẹ́kún púpọ̀ ọ̀pọ̀pọ̀ yín tẹ̀yìn jáde ọ̀pọ̀pọ̀ yín lẹ lọ́mọ nílé àwọn kan bẹ tí mò ń palẹ́kún lọ ń palẹ́rìn owó ìmọ̀ o ṣùgbọ́n mo fẹ́ dẹ̀ wọn wò mo fẹ́ yọ agbára mi látara mọ́ríàmù Zakaria ni ọ̀tọ̀ sí kọ́ wá máa gba ọmọ àbúrò ìyàwó rẹ̀ tọ́ àbọ́mọ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ah. oye akọrọmọkùnlọ kò ìkíyà ó ń kí ọ àbí ń dàrú náà lọ iye mi ó sì kìí ń gbádùn rẹ̀ bàbá ó dàbí ẹni kí mo ti ń ọlọ́wọ́ ni inna Allah istafa Adama wa Nuhan wàhálà ibrahim wàhálà imran alàlà alamin àwọn ará ilé imran ọlọ́run wá fẹ́ pé ẹ̀sẹ̀ fún imran imran yìí èmọ́ ọlọ́run ni ní àwọn àsìkò tẹ̀ ní Baitul Maqdis lára àwọn tí máa ń ní ìdí ìrun fọ́gbà ní sọ yìí tí wọ́n fẹ́ jọ́sìn àwọn olórí ẹ̀sìn ni wọ́n bí ma ojóbe wọ́n fi tọ́sọ́dọ̀ àbúrò màmá rẹ̀ tàbí ẹ̀gbọ́n màmá rẹ̀ lọ́dọ̀ ọkọ̀ tìrìyàn wọ́n wá ń tọ́jú ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ Zakariya náà yóò wà máa gbé oúnjẹ fún Maryam tọ́bá wá gbé tọ́bá náà wá gbóúnjẹ fún ní àsìkò òjò oúnjẹ ẹ̀rùn ni ọba tí Maryam máa jẹ lọ kò sí ilé ìlú àsìkò yìí tọ́bá wá gbóúnjẹ fún ní oúnjẹ òjò ní ọba lọ́dọ̀ tí wọ́n mú ah ibù tí ìlú gbọ́ àwọn nǹkan lẹ́yìn anna laki hada ya mariam ya mariam mariam ah ó kúkú kú òbí níbi tó dáa lójú pé ẹlòmí ò lè mú débẹ̀ lè wà fún nìkan qalat huwa min indillah ó ní nǹkan ní òjò tó ń rí lọ́dọ̀ mi nú ẹ̀rìn ọlọ́run ní mú wá fún mi nǹkan inú ẹ̀rùn tí òun lẹ́rùn nínú òjò ọlọ́run àà ah, Zakaria wa posh. làmẹ́sítọ́fẹ́ ìkákọ̀ dìímẹ́ على إمران لما اصطفيت قديما على إمران Zakaria wá ní nínú ọlọ́run tí ń bẹ lẹ́mí ànàbí Zakaria ó mo ti ríbi tí ń gbà wọlé ní tà ń pariwo fún kálukú ìwọ ọba tó mú nǹkan òjò wa nínú ẹ̀rùn tó mú nǹkan wa nínú òjò sọ wá yẹ kí bọ́ọ̀lù kí pé mo ti dàgbà ìní lè máa tọrọ mọ́mọ́ ọlọ́run ní kaf ha ya ain sọ́d dhikru rahmati rabbika abidahu zakariya inna da rabbahu nidan khafiya kí ló fà tánà bí zakariya fi wá ń kọlọ́n bá kẹ́lẹ́kẹ́lẹ́ yẹ kí inú rẹ̀ sọ lọ́hùn kọ yẹ ṣùgbọ́n éèjì tọ́wọ́ ń gbà yẹn tí bá ń pariwo ókè àwọn èèyàn sórí búlátà rẹ̀ hmm. wọ́n mọ̀ fi ṣe yẹ̀yẹ́ kèé sojú ti pé ojú ń ti pé àwọn ìwọ́n mọ̀ pé sẹ́nu eh, ìwà lọ́wọ́ wà lè fún ọmọ nǹkan àwọn èèyàn rẹ̀ ní ń gbé sáfórí ibú mélòó mélòó ẹlòmí tẹ́ pé èyí títí ẹ fi bàjẹ́ bóun dẹ́rù rò pọ̀ mọ́ ó sì rẹ̀ ni ọlọ́run yọ́nú sí orí fẹ́ni tí gò tó mọ̀ gan ọlọ́run wa bá gbàdì lóbi mọ́nà àdàlì wálé yìí La ilaha illallah. La ilaha illallah. Ànábì Zakariya yìí ló ní ọba àràwọ̀ rẹ̀ sí. Sọba dẹ́dà, dákun, jọ, sànú, mọ́ tó ṣe báyìí, ọlọ́ọ̀bá fún náà ni Yahya pẹ̀lú àgbára. Ó fún ní ta ni Ó fún ní Yahya. Yahya yẹn àti Maryam wọ́n jọ wà ní tọ́bá kọ̀ọ̀kan náà tó ń gíà nígbò ṣe sà ọlọ́run ọbẹ̀ ìmà ọba yọ Ìsá jáde látara Maryam láì lọ́kọ láì ní kẹ̀kẹ́ ọlọ́run ni mo fẹ́ fún ọlọ́mọ láì lọ́kọ́ láì ní kankan èmi ẹ̀sà lẹ́yìn agbèrè pàṣẹ àwa tí ọ jẹ́ pé innama na li shay idha aradna an in lahu bá fẹ́ ṣe máa ṣe náà ni àwà nídìí ká sọ fún ó ti ṣe náà Mariam lóyún ọwá bí annabi Isa ṣe ń àwọn Júù tó yẹ kí wọ́n lọ́wà pẹ̀lú rẹ̀ àní ẹgbẹ́ ogun pé irú ọmọ olélé ọ ń sàlàyé fún wọn padà mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé oore ọ̀fẹ́ látọ̀dọ̀ Ọlọ́run ẹlọmọ yìí fine sorry àwọn àlù ìmọ̀ràn yìí tàwárí àrí ìmọ̀ràn hannatu àrí maryam àrí isa ní ti ìbátan kí láàmà pé ìmọ̀ràn sí si ànábì Ìsá jádù rẹ̀ lè om um. kí láàmà pé hannatu sí ànábì Ìsá jádàtù rẹ̀ lè om um. kí láwà máa pé ànábì Yahya sí ànábì Ìsá ibinu kọ́ọ́lá àti ibinu kíni o nǹkan kẹ́lẹ̀ jọ ọ̀húnná ànàbí náà sì sọ bẹ́ẹ̀ fi hadithi thabit ẹ wá máa wo istifawi ìsàlẹ́sàì nígbà táwọn yẹn ń bẹ láyé àwọn náà lẹni ọlọ́ntọ́ má tí ẹlòmí ọ̀fẹ́ lè fi pẹ̀lú wọn lásìkò wọn ọlọ́run ni ya Maryam inna Allah astafaki rẹ̀ Maryam ọba dẹ́dà lọ́sà ò lẹ́sà jẹ́mọ́ àwọn kan bọ́ ọbẹ̀ wọ́n ní ẹni oríire ọba pé iní ó fi ìyàálẹ̀ tí ó mọ́ ma ebó mi látẹ̀ ká tó tẹ̀yàn rìn wọ́n ní jísọ́ọ̀sì o ṣùgbọ́n kò lè tó mẹ́rin jẹ́mọ́ annabi Isa alayhi salatu wassalam ẹni ẹ̀sà ni nínú ẹ̀sà ọlọ́run wá fi pòwe gbogbo bímọ bímọ mẹ́rin ní gbogbo ẹni tó fẹ́ máa bímọ mẹ́rin ní ìyí tí a fẹ́ máa bí náà ìran mẹ́rin náà ni gbogbo bímọ bímọ àkọ́kọ́ ẹni tí ó máa bóbẹ̀ nìkan ìkejì ọkùnrin nìkan ìkẹta alábìlà gbogbo ìsà bọ́kùn ìsà ìkẹ́ ìbá pọ̀jù kan lọ yóò sàm bí hàn lé àsálẹ̀ pé méje kọ̀sásì kẹta ọmọ ìkẹrin kọmọgbọ̀kó oná sì ń gbìyànjú in tí wọ́n wà mọ́ àwọn tí ó bí wọn àwọn tí ó bí bínú in tí wọ́n wà mọ́ bí ẹni tó jẹ́ pé àti bàbá àtìyà kò ní ní àtàgbáyé o bàbá àti ìyàwó ní ilé ànábì Adam ẹn tí wọ́n rí tracy pé wọ́n yọ látara akọni kọ̀sábó ń bẹ̀ ìdàkejì ànábì Ìsá ó ní ìyá wa kí ni o Hawa ìkẹta ẹn tó jẹ́ wípé ìyá la fún kò bàbá nínú agbára ọlọ́run ó ní ta ní o ó mẹ́rin pé tí àwọn kìrìsìtẹ́nì bá fẹ́ mú ọlọ́run ọlọ́run tí wọ́n mú pọ̀ Hawaù wọ́n mú náà ẹ̀ tí ó wà kọ́kọ́ mú gan-an pátá ó ní kí ni o wọ́n sì ń pe ànábí Ádámọ̀ ní bàbá àwọn sẹ́rí wípé wọ́n dá nǹkan rú mọ́ wọn lójú ọ náà sì gbàbẹ́ ọba dẹ́dà ọwá sàwọn ará ara ìmọ̀ràn yìí lẹ́sà kọwa bẹ́ẹ̀ ìmọ̀ránù ni máa ń lídì àwọn èèyàn jọ́sìn ìyàwó rẹ̀ jẹ́ lẹ́sìn ó bí ọmọ èèmà Mọ́ríyàmù Mọ́ríyàmù náà tó wá bí nínú ni lékún kẹrẹ fún gbogbo wọn o èdè kan wá ń bẹ èdè èmà èdè ni èmà kí ni o ṣùgbọ́n torí pé à ń kẹ́kọ̀ọ́ àwọn èèyàn máa ń gbàtàn jẹ tí ń tọ́ da bá jáde láti ibi tí ọ̀dá àwọn míì nú ẹ̀dá tọpọlọ wọn bá kéré wọ́n fi ibi tó ti jáde wọ́n fi dáadáa nù kò sì rí bẹ́ẹ̀ ebi dáadáa ni wọ́n wá kí ìgbà tó sì ti rí un kí lọ kéèyàn ṣe tọ́bọ́ wá jẹ́ pé bí o ti mú irun ṣe bí n tó kù kí ọmọ ṣàdúrà fún bẹ́ẹ̀ èdè tí mo fẹ́ sọ yìí àwọn ọmọ amúgbó ni máa wì àwọn ọmọ àta hánrán ṣùgbọ́n ẹ mọ̀ ọ̀rọ̀ ni wọ́n ní olófo ní máa bínú ológo jọmọ ìní ẹ̀rí rẹ̀ olófo ní ma bínú ológo ṣe tó wí olófo ní bínú ológo ta ní bínú Jésù ní wọ́n dé o kò sí o kò sí o nítorí pàwọn èso olófo ta ní máa bínú ológo olófo ní máa bínú ológo ọlọ́njọ́ gbogbo ọmọ tóbi tí ń sunkún lórí ẹ̀ báyìí bá ní fọ́ọ̀tún ẹlẹ́mi àmín àwọn tó yẹ pé ìmúkúmu ìlọ́sùn ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run bá ní gbà lẹ́nu wọn àmín àwọn tó jẹ́ wípé òǹbí gan ni sábàbí ọlọ́run bá ní gbà túbà wọn àmín wọn ládàá ní kẹsí rẹ mọ́jì wọn rá nítorí wípé mo ronú ronú ronú ronú ronú sí èmọ̀ ọlọ́run pé èèyàn bí makalẹ̀ wọ́n fẹ́ tọ mẹ́rin náà ní á olóòtú pé márùn ẹni ọrẹ ni bí tó sì rẹ ni tọ àánú ọlọ́run ni ìdàkejì nọmbà 2 ọ̀rẹ́ ni bí ọ̀rẹ́ ni tọ onú ẹ̀sí wáyé hmm. ẹni kẹta ọrẹ ni bí sùmọ́kọ́ ọ̀rẹ́ ni tọ hmm. wọ́n níbẹ̀ ẹ̀dẹ̀ sí wo dádì rẹ̀ yẹn ah ta ni ọmọ wẹ́lẹ́ ẹni kẹrin ọ̀rẹ́ ni bí ṣùgbọ́n ní fífẹ́ ọlọ́run ó kúkú rẹ̀ nítọ́ mo pé alẹ́rẹ́ tó lè sọ lẹ́ẹ̀karùn ọjọ́ ti lọ 9:30 gírígí ibi tàà ti dúrí jẹmọ́ ìmúrọ́nù wo ìlàwọ́ ń sọ ń bí ní ìsìn ṣé ti bàbá nẹ́bì Mùsá ni àbí ti bàbá bàbá bàbá ìyá ànẹ́bì Ìsá bàbá ìyá ànábì Ìsá là ń sọ kí là ń sọ. ó ní o ọkọ ànátù ni o. mọ́ọ̀mù là ní o. méjì ni. ìkẹ́jáde. bàbá ànábì Ìsá. fi al-Qur'an láti inú hadith mọ́ wá pè wọba tó fún ànábì wáhíbà fẹ́ fún maríyàmà ní ìsá kọlọ́kọ̀ ìsá fàkánà ìsá bìkún wà lẹ́ìsà ìsá bìkún jẹ́ mẹ́fà balẹ̀ o kánà ìsá wà lẹ́ìsà ìsá kún jẹ́bẹ̀ ma jẹ́bẹ̀ anábì Musa di èyàn jẹ́bẹ̀ ọlọ́run ó fi di anábì Musa anábì ìsá Ìsà fàkánà Ìsà wà lẹ́ìsà Ìsà bì kún ibi tí nǹkan ti dàrùmọ́ lọ́nu anábì Ìsà kọ́ ni kún gbọ́nà ọlọ́ ni kún jẹ́bẹ̀ ó sì jẹ́bẹ̀ lọ́nà lànàbì sọ fún anábì ìfìbára sọ́lù tó wípé gbogbo ẹ̀ ń bá gbà pé ọ̀kan sọ́rọ̀ ọba wọ́dà ọ̀lá ṣẹ̀ríkára wa kátọ́lọ́bẹ̀ wọn ni wà ní Ìsá abdullahi wa rasuluhu wa kalimatuhu ila maryama wa ruhun minhu gbogbo ẹgbẹ́ ìgbàbẹ́ yọwọ́ ìjẹ̀ náà tọ́gbà pé ọ̀nà bí Ìsá tẹ́ ń pè Jésù ẹrú ọlọ́ni òjísí ọlọ́ni wàrúhùn min anábì Ìsá yìí ẹ̀mí tó lọ ń dá ọlọ́mọye òǹkà gbogbo rẹ̀ tẹ̀jọ́ tó lọ́mọ bí adọ́mọ ń bẹ̀ tẹ́nì kò sì nínú ẹ̀mí méjì wàrúhùn ọ̀kan nú ẹ̀mí tó lọ́mọ ọba dá tí anábì Ìsá ó lò nínú ẹ̀mí ọlọ́run oná ọ̀lọ́fẹ́ sí la. wọ́n wá ń sọ fún yín pé ẹ̀mí ọlọ́run hmm. àti wọn bá lẹ́nu ṣe sáré fẹ́ anybody ọlọ́run jẹ́ẹ́jẹ́ pẹ̀lú agbára rẹ̀ ló fi sí ànábì Ìsá ní ológo ó fi sí Jésù ológo mẹ́jẹ̀mí ó sórí ibú láti bí ògo wọn àmín gbogbo àmẹ́jà ó sórí ibú mẹ́ o àmín ọkọjá ọba tí wọ́n máa fi nǹkan mí ìpárọ̀ rẹ̀ jama'a adúpẹ́ o alhamdulillah a ti wípé ìgbọ̀lọ̀wọ́ a ti ẹ̀kù sí ọlọ́mù ń dúó ló kù sí siratal mustaqim o ti fi ámà náà rẹ ìdínà abúrúdàwàmù ni ọlọ́njọ́ o mẹ́jẹsẹ́ ìwọ́n tó kó mẹ́mẹ́ o dáhùn nínú àti ti ni adúpẹ́ fólúwa ọba tó pẹ́ yẹ tó káwà kẹrù ẹ̀ tó mẹ́nà ó mẹ́ sì wà lọ́nà láìláì jàmáà ọba tó ṣe báyìí ó làwà ń o yẹ́sìrì lọ́nà rabbana máa ká na àyána ọlọ́ọ̀báwò ìwọ́ tó wọlé sàdúgbò àwọn nǹkan tí mo kà lẹ́yìn bó máa ká na àyána gbogbo tí ń dá ìrẹ̀wẹ̀sì sọ́kàn wa gbogbo tí ń dá orí fífọ́ sínú ọpọlọ wa gbogbo tí ń jẹ́ ọmọ rẹ̀ wá dẹ gbogbo tí àgbẹ̀ ń mọ̀ fẹ́ tó débi tí mo lọ báyìí gbogbo tí ń dára wẹ̀sì sí alọ́kàn tó jẹ́ wàhálà ní ayé wa yẹ̀sìn lànà rabbana ọlọ́run bá ní sábìrọ̀ ìwọ tó fún mọ́ríyámà lọ́mọ láì lọ́kọ bá yanjú ọ̀rọ̀ mi o. yẹ̀sìn ìtànú ọlọ́run kò sí òre tó tó àtàwíìdù kúwà ẹlọmọlọ àtàwíìdù àwọn tí ó fẹ́ bá tí ó ń kálukú wa jẹ́ wọ́n pọ̀ kọjá ń tàrí ṣùgbáwọ̀ ọmọ àwàsáǹsáyé lọ ọ̀kan náà màá yàmbá mísọ̀ lálẹ́ àná ẹni tí ó gbó ìmọ̀ ní ìwọ̀n fẹ́ dákọ̀ rẹ̀ ìyẹ̀ dáadáa ni ọ̀rọ̀ tí ò tí ẹ̀ alhamdulillah alhamdulillah àfá lọ kìyàmù lẹ́yìn Ramadan ń bọ́ ní àlọ́ kìyàmù lẹ́yìn ó ti wọ́n gbà ah, kò tí ẹ̀sí wàhálà ebi wọ́n sùn lẹ́yìn àṣùbà lára ẹnìkan ọ̀bá yá ẹni lọ́wọ́ wà ń kó ẹn tó lè rescue rẹ̀ láti gbé lọ sí hospital káwọn ọ̀pá wọn máa sùn lẹ́yìn àṣùbà wọ́n tún kí ẹn tọ́rẹ̀ wọ́n tún kì bọnú ọkọ̀ ẹ bá ń gbé lọ àfá àti sùn lọ ọkọ̀ tí mẹ́ wájú àfi láwù kèé sí dídàbò tẹ́rẹ́ o nígbà tó tọ́ ọmọ lọ́nà ah bọ́dà mi wà ti bọ́dà mi kí mọ́ sọ fún yín se bá sọ fún pé wọ́n ń ṣe mí sọ́kọ̀ mi nìkan ní èdè jíjì ẹwà ní ọkọ̀ tí ó ní èdè jíjì lẹ́yìn ah kí mọ̀ ń bá iṣẹ́ lẹ́tànà ayé ọwọ́ bẹ̀rẹ̀ àgbẹ̀gàn ẹni tó gbáhùn tọ́jọ́ máa yá ti wáyé òun ti sáré bọ́ọ̀lẹ̀ nú ọkọ̀ tiẹ̀ ọkọ̀ mi ó ní bọ́dà èmi máa ti ń ṣe mí mọ́ mọ́ tó ń ṣẹlẹ̀ wọ́n tó lóun kọ́kọ́ wò bí ìbàdí ìkì pé ó lọ́run ti dálójú tó nípa ìlú pèsè wọlé lẹ́yìn wọ́n náà ni bọ́dà òun ṣẹjọ́ yín ó yẹ mi bọ́dà ni mo fẹ́ kọ́rọ̀ kọ́ ikọ́ ikọ́. ayé ní ṣe òun tó ká wà kẹrù ẹ̀ tó bẹ́ẹ̀ sáwà dúpẹ́. ó má sì wà lọ́nà àmì. dúpẹ́ fóòlùwà fóòlùwà ọba tó fẹ́yẹ kọ́ tó káwà kẹ́rù ẹ̀ tó mọ̀ ó má sì wà lọ́nà àmì. jẹ̀mọ́ àṣẹ rí gẹ́gbẹ̀ ọ̀ sísì mi ń bẹ̀fẹ́ ń tọ́lọ tí ó sọ ìlú rẹ̀ náà jẹ̀mọ́ ọlọ́run bú àlásìkí tọ́pọ̀ àwọn èèyàn sá fún ayánnulé ní eré gidi tí ó fi orí ẹ̀ẹ́kà ń bọ́ ẹlòmí ò lówó ó forí gbá wíńdò ni ta ní sá fún kí ọmọ sáfẹ́ fún ẹ̀ǹtẹ́yìn ọ̀fẹ́nu fẹ́ pa ní ọkọ̀ káàkiri ọlọ́kọ̀ ọmọ mi gbóná èyí tó kùnù tí ọmọ sí ọlọ́wọ́ á sànú àwa o yẹsí lana rọ́bàna kánà àyáná gbogbo nǹkan tí ń túbọ̀ tu ara wa lẹ̀ lọ́nà òdì gbogbo ìbànújẹ́ wa ọlọ́mbà ní sọ́dí rọrùn wọ́n tẹ̀ṣìfì dúró dákùnjọ́ gbogbo òníra tí ń bá wa bá ní kápò wọ́n tún sí lànà ṣáà náà gbogbo àlámọ́ ìwà ni ọba ní túnṣe láàrọ̀ ọba jìbìrì ìlà. ebi rẹ̀ lọ bá tọ́ ń tọ́jú jìbìrìlù ó sì ká jìbìrìlù wà tí a nàbí rí ọ̀nà wọ́n báyìí. ìyẹ́ rẹ̀ kalẹ̀ ó sì kásán mọ́ gbogbo tí ń bẹ́ẹ̀ bì lọ ó di bẹ́ẹ̀ tẹ́yìn gbogbo tí ń bẹ́ẹ̀ bì ò lè rí bí mọ́ ó ti di ha inú. láàrọ̀ ọba jìbìrì ìlà. ìyẹn sọ fún ìrìn òru yẹn ó ní tẹ́lẹ̀ láti mọ́kà débò mẹ́rọ́jù ládàní jẹ́bẹ̀ wọ́n nà òun lẹ̀ láti kí ni o láti ilẹ̀ sọ́mà ọ wá sí bẹ́ẹ̀tì ní bakudis ìlànà ah. ah. bí gọ́rọ̀ bó yìí wọ́n sọ fún ànábì pé èmi ò ní ìdí burọ́kù bí gbogbo tí burọ́kù rí ọ́sá <laughs> rọ́bà jìbìrìlà jìbìrìlù yẹn bó ṣe wá tótó kàǹkà tó yìí ta ní ń tọ́jú rẹ̀ o. ọlọ́run ní yá rọ́bà jìbìrìlà. ẹ̀dá kan sì ni ìbàdàn yìí ìbàdàn yìí lásán kò ní lò tó èèkan kan tó bá fẹ́ yí padà ọlọ́run ní ń tọ́jú ẹ̀dá tó tóbi báwo ìwọ wá ń fọlọ́ yẹn wọ́n ṣe irú ọlọ́run ò sí o ìwọ wá ń fi ọlọ́run eré ìwé ìpara ọ̀bàjíbìrì là eléyìí ò lọ́ fi ń wágbò wọ́n wá sọ pé ẹ máa kọ̀pẹ́rẹ́tì ní oríire ṣé ẹ lè wé láwà ní fágbò ẹ dákun kí ló ju oríire ń bi eléyìí o olówó we olóhùn tiẹ̀ gbọ́dọ̀ ọlọ́run tí tóun tiẹ̀ tún gba nígbà tí ẹ̀ ní kó wọ̀ pààyàn owó wé láwà ní fágbò wàlé àmúláàtì kọ́ tí bàbá. kí wọ́n ṣe Jibril nìkan àti gbogbo àwọn màláíkà pátá tí ń bẹ níbo tí ó ń bẹ ní sánmà ó ń ṣe ọlọ́ni àtọ̀tì sánmà sánmà ń rọ kẹ̀ kẹ̀ àpíìtù nìyẹn ẹ̀wù kiri ohun bàbá jáde ń bẹ̀ gbogbo tí wọ́n bá gbé nǹkan tó bá jùlọ lé tí wọ́n ń rọ ń rọ ohun tó bá jáde ń bẹ̀ ìlà ń pè ní àpíìtù ànábì ni àtọ̀tì sánmà sánmà ń rọ kẹ̀ kẹ̀ wàhùn kọ́lá àǹtẹ̀ ìtọ̀ ó sì tó bẹ́ẹ̀ ah. kò sí àyè kan báyìí tó gbabi tí èyàn ti lè forí balẹ̀ tàbọ̀fẹ́ ìgbà dédé ibi tí èyàn lè fẹsẹ̀ lè báyìí ní sámà kò sí o kò sí space níbi síbí báyìí kò sí sámà ibi síbí kò sí sámà ibi síbí kò sí sámà gbogbo ẹ̀ fún ó dípa bẹ́ẹ̀ fún kí ni o mọ̀lẹ́kà àwọn tó dúró wọ́n fi ìdúró sí lọ́wọ́ àwọn tí ó rùkù àwọn tí ó forí balẹ̀. bí ó ṣe wá pọ̀ tó yìí ta ní ń tọ́jú wọn mélòó ni ẹ̀yin tẹ̀m̀bẹ́láyè sáwọn yìí tó fi wá rò pé bùkátà rí ò lè bíyá sọ́ńtọ̀ ń fẹ́gàn. sọ kí ló fẹ́. ètò tọ́pọ̀ dábàrà ọlọ́run kọ́ sọ sọ sọ sọ ẹ ẹ onídìí kọ́ bá tiẹ̀ ní tó tó tó bá tiẹ̀ ní fifty trillion pounds dọ́là kìrìkà gẹ́gẹ́. ọjọ́ ọlọ́run kékeré sí i. ọlọ́ni ọlọ́ni kò sí wàhálà á fún ọ. wọ́n wá bá kówó sínú rú mọ́sìkì eh. wọ́n sì sọ fún wípé ìwọ ló ní nǹkan rẹ o ọ̀yá wàá máa kó jẹ ọmọ gbé lọlé kò sí ẹ má lápò o ẹ má ní kàkà o ní tó ló ń tọrọ náà ọ̀yá máa kú lọ máa kú lọ ọ̀yá wàá máa mẹ́ kí ló ń fẹ́ gan àwọn tí a ti rí tí a rú nígbàtí a rí tán ìjọ wúlò fọ́mọ́ náà bí èèyàn bá ti dáàyè kan láyé tí ọrọ̀ ayé bá pọ̀ wọ́n mọ̀ bá yàn náà ni òun kí ọmọ gbádùn rẹ̀ mọ̀ òun ọmọ sọ pé òun rí sí ìfù dùnú mbẹ́ ìlú lọ́sẹ̀ ní ọmọ ẹ̀sọ́ jẹ àwọn èèyàn sì mọ̀ bá jẹ dùnú wọ́n lè àmúlá àkìkọ́ tí bàtà gbogbo àwọn mọ̀lẹ́kà bí wọ́n ṣe pọ̀ tó àwọn mọ̀lẹ́kà kan bẹ ẹ̀ mọ́sẹ́ táwọn máa ṣe iṣẹ́ tí wọ́n máa ṣe ní wípé in tí àwọn hafọ́lọ̀ bá kọ àwọn tí wọ́n bẹ́ mi sẹ́wà yìí tí wọ́n bá kọ àwọn wà gbé lọ sánmà wọ́n wà lọ pàdé tàwọn tèmi tí wọ́n bẹ́ ń bi lọ́wọ́lì máa fún wọ́n máa bí ẹlẹ́yìn pé àwọn tí wọ́n máa bí ẹ pé kí lẹ́kọ̀ọ́ wá wọ́n ní ìtòsẹ́ ni ó gbọ́dọ̀ ọlọ́ni sẹ́yìn mọ̀ pàwọ̀ à ń ṣe báwọn kó tó dijọ́ ọ̀dàjọ́ iná kúnà mẹ́sítẹ́nsíkù à ń ṣe ìsìkṣà à ń ṣe à ń ṣe nẹ́kìlù tí ẹ ṣe láti bí ìwé àgbà síbi tó wọ̀ àwọn ń jọ owó síra wọn a ti parí ètò lórí yín kẹ́ ẹ̀ tó wá gbàdàjọ́ ọ̀rọ̀ ayẹyẹ kò clear kò clear ẹjẹ́ akú ẹjẹ́ mẹ́ lọ yà rọ́bà kúlítẹ̀kì yìí yá rọ́bà kú lè tàkì ilé ìtùkọ́ sí dáná. mo pè ó ìwọ ló bá gbogbo olùkọ́nù rẹ tí wọ́n bá lè yàn ń kọ́nù ọlọ́run èèyàn ń páyà rẹ̀ nu gbogbo olùpáyà rẹ ìwọ ló bá wọn tó ọba jọba wọn ìwọ lóore wọn ni mò ń sọ ìwọ lọ ọjà burú ọ̀sẹ̀lẹ̀ sí wọn mélòó mélòó ẹni tí ń wò yín bíi kẹ́ẹ̀kú mélòó mélòó ẹni tó jẹ́ pé ẹ sálámọ̀ sí ń tọ́kọ́ ó tún wà tó ti ń ṣe wáàsì tó ti bẹ̀rẹ̀ kìí rẹ̀ ni jẹ́ kí kankan ó ti parẹ̀ lápáyé ìwọ lọ́ba tó ọmọ tọ́gbọ́n bá bẹ̀rù rẹ tó wàá sọ ó ní bẹ̀rù fún àti ọ̀bẹ̀rù rẹ bí tukọ̀s dáná gbogbo ẹni tó jẹ́ pé ìpayà rẹ ní ọmọ fi lékún gbogbo ìgbà ebi ìwọ lọ́ba tó ń rí wọn ṣálárọ̀mọ́n fìmàyà àti sáà nùkẹ́mìlù ṣẹ́rí àmà tabaqqa min hadhihi al-abyat in kana بقية هذا وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله أتي فراتي ti ẹ أو àfara ti ẹ o ọlọ́run àtòfara ti dòdò agbófara tó tò sá lọ afárá ọlọ́run jọ̀wọ́ bá wá sọ àfáwá anúbì ẹ̀yà pẹ̀láwà olólùfẹ́ wa kéfì alábòsí kó mẹ́sẹ̀ lé wà lórí káwọn alábòsí kàmẹ́sùn kó ẹ̀kẹ́ wa